وجلت قلوبهم وإذا نرى الأمم في الآفات قرآنا وفينا يعمر وفطرا وبلدانا متى ترى أمة متى ترى أمة القرآن واحدة تجد بنعمة آفاته

ọlọ́run tó fi fẹ́ wà yìí alhamdulillah èèyàn wà lè dámà àfẹnu ọlọ́run bá lókọ́ tọ́ adùn ìgbàgbọ́wò hmm. béèyàn ọ̀bá tọ́ adùn ìgbàgbọ́wò Àwọn ọmọ mi. Àwọn ọmọ mi.

àtẹni tí ń sàmí bákan náà lè pa wọn ọba kí n sẹ́ni tó pàdúwà ọ̀wí kọ́tẹ̀ lòun náà fi ṣe kíni lè ṣe ààrẹ. ìrìnlẹ̀ láyé rẹ̀ ti rọ́nà àwọn ìdábàá àlùbáríkà yìí arówó rọ̀mọ̀dánù ni ó lára gbogbo wá balẹ̀ yìí ìbùkún rọ̀mọ̀dánù ni bí ọ̀bá jẹ́ bẹ́ẹ̀ á ti takò tánà á jẹ́ àwọn ẹ̀rá yìí yájá alámàrá ti ayé àwọn ìlákùnrin yẹn ti sọ̀ láàtù ẹ̀dá bá ti kírun tán bá dáṣì rúbí láàrín alùkọ́ mọ́ká lọ ṣùgbọ́n rọ̀mọ̀dánù rọ̀ á gbogbo ájà ni wọ́n wọnú ara èèyàn ní Ramadan ara wa máa tó lè ṣẹlẹ̀ bí èèyàn bá rọ́kọ̀ ọdún tán ọba mú kọ́ tán ọba àdìdọ̀ ọmọ yìí wò ṣùgbọ́n láti kọ́ yìí àárọ̀ لقد بعد لقارئ حتى ما

títí abẹ́rẹ́ ọlọ́dáwọ̀ ẹ̀ àbísẹ́yìn ọba mú orin tó lọ́n ti ọdáwọ̀ ẹ̀ lọ́wọ́ ti ẹ̀ ìjà ní bọ́ọ̀lì àtàmásàmì ẹgbẹ́ wà wá wa kí ọkà wà tá a jọ mọ́ àtúnfọ́ tí wọ́n bá tún máa ń lọ́wọ́ ọlọ́run tún pé káwọn ọmọ wa wọ́n yìí tó rà wá pé ìwọ ló kẹlọ sí oríire ni èyí ò lóríire yín bí ọba rí bẹ́ẹ̀ kò sí ìsáàkìyọ nínú ọjọ́ ọ̀la ò sì lè dá ìdùnnú nínú òun ni tí bàbá bá ń ṣe táwọn ọmọ ń ṣe kí ni tẹ́ńtẹ́wọ́ gbà Nígbà àrìyàn lórí rẹ̀, tí wọ́n bá ń gbé tọ́mọ́ ń ṣe kí ni? Nígbà àhàn, nígbà lò tó láyọ̀. Ṣùgbọ́n tí bá ń wo bàbá náà kẹ́ tó tún tó ń gọ bàbá, ẹ̀kọ́ wọlé abúrẹ́ àyè. Ẹ̀gọ̀lẹ́ ẹ̀gọ̀lẹ́ fi ń ṣe léwo, àwọn olùbáyé lọ rú ọ̀nà báyẹ. Bàbá àwọn ọ̀lọ́la, oríire nínú Ṣàtà àmásàmì àwọn ẹjọ́kòóta àwọn tí wọ́n wá ẹgbọ́ wà sí, ó tún wá sojú wọn ma. Lẹ́wà fẹ́ ní súnmọ́ ọ̀rọ̀ láti ọ̀dọ̀ ayé àwọn amẹ́yẹta. Àtọ́lọ́ máa bá yé. Àmìyà. a bá wọn ni orin fún bẹ́ẹ̀ ni àlùkò àrùn kọ̀sọ́rọ̀ tó lè rí bẹ́ẹ̀ tẹ̀lé gbogbo tó bá ń pàṣẹ òun gẹ́gẹ́ náà kọ́ sí. tó pàtàkì. nǹkan kan náà àbòbí ọlọ́

ọlọ́wọ́ wa mú lọ́lọ́ mi sábẹ́ òkè ẹ̀ náà sì fún mọ́tàlú ọ̀dẹ̀ kan. làásì fún mọ́tàlú ọ̀dẹ̀ kan. ó ẹ̀kẹta òun ni nọ́ọ̀sì ẹni tí ọmọ ń fi dáadáa pọ̀ ni títí máa sí ni lọ́wọ́ ìdá. làásì fún inú òmùra àwọn tọ́lọ̀ owó fi sábẹ́ àlẹ́ àrà sínú ẹlẹ́ka ẹlẹ́ka karùn-ún ní mọ̀tàsọ́tì àǹfàkà bí ẹ̀mí nìyí mẹ́rẹ̀ ayé àìsádà mùsùlùmánù ẹni tó lè fọwọ́ ọ̀tún ẹ̀tọ́ rẹ tó bó sì rí mà tọ́ka tí ó ní jẹ́ ni tí ó

ẹ̀rù ọlọ́run mú ọgbọ́rọ̀ ọlọ́run títí títí tí ọbẹ̀rẹ̀ sí ní ìsìnkún títí tí tó ní jẹ́ pítà lójú ẹ̀ ọ̀rọ̀ agbègbè mọ̀sánlẹ̀ ọlọ́run mú sábẹ́ àyára sí mọ̀sánlẹ̀ àtẹni tó jẹ́ sí wípé rọ́ọ̀mù ló kọ́lípò owó mọ̀sá á lè fún bèrè mákẹ́ tó ẹgbẹ́ kò sígbà kan tó kan rẹ̀ já mọ̀sá ọlọ́run ká bí òbí àlẹ́ ara. Bàbá ní ìmọ̀ràn kátà ní ìlú ọ̀rọ̀ ní omi. Ọ̀dà bí ẹni tó jẹ́ pé ti kí sá. Àbí ọ àlìyámà gbogbo àti ìrìnà rọ́nà ọlọ́pàá àwọn àfihàn ló fi kọjọ́ ní jọ́nà ń bọ̀ àlìyámà yàwó máa tó bá dínú náà bè àrílé ìta ìyá bá dànà bá dànà àrù wà sàmà ilé ayé ta wà náà. Yorùbá bẹ́ẹ̀ lọ náà bí wọ́n wá bẹ̀rẹ̀ nílẹ̀ wọ́n yí padà. Yorùbá bẹ́ẹ̀ lọ náà bí a bẹ́ máa ìlà tí gbogbo rẹ̀ ọ̀sẹ̀ pẹ́rẹ́sẹ́. Yorùbá bẹ́ẹ̀ lọ náà bí a bẹ́ máa ìlà tí gbogbo rẹ̀ ọ̀sẹ̀ pẹ́rẹ́sẹ́. Òní tí a dá mọ̀ pé bí a ti lò tẹ́lẹ̀ ní. Gbogbo tí bẹ̀ lórí ẹ̀, òní wọ́n ti ká tí òní sì kankan bẹ̀ máa. Yorùbá bẹ́ẹ̀ lọ náà bí a bẹ́ máa ìlà tẹ́lẹ̀ yóò máa tún yóò hàn sí wa jùbà fẹ́mi lọ sáàmà bọ́ ògì ògì igi náà ń bí lójú ògì ilé ó ń bí lójú nígbà tí ò sí igi mọ́ ò sí ilé mọ́ ò sí ìkàkà mọ́ lórí ilẹ̀ sáàmà pé yóò wà hàn jùbà fẹ́mi lọ yóò hàn kódà á máa wọ́n pé àbílẹ̀ ni ìbọn máa ń dọ pé yóò ṣe àpẹlẹ̀ ni bá a bá gbójú

وأنفقوا مما رزقناهم Ayà ni mo fẹ́ bá débẹ̀, ká tó padà bí ayà wa gẹ̀rẹ́ táwọn ké gbogbo ọ̀rọ̀ ọlọ́ni. Ọlọ́run láwọn tí ó máa ń kàrù kọ̀rọ̀ á, tí wọ́n máa ń nẹ́nu ta fún wa, ìrọ̀ á, wọ́n a máa ná kọ̀kọ̀, wọ́n à láàrin ìyàtà lóbi alóbi àdísì ta lọ. Wọ́n ń 我们看病。 rẹ̀ tí ó tó ọlọ́run ní gbogbo ẹ̀mí kẹsàn-án rẹ̀ fún yín. lè yòówá fi àgbọ̀dọ̀ mọ́tàtà látùmú kátó ti bẹ̀ gbóore ànábì ní máa ń sọ́là aláyà sọ̀lá tán ẹ má jẹ́ àsàlátù ẹ̀yọ kan fún mi sọ́là lọ́wọ́ àléyìn àṣà mẹ́wàá rú ẹ̀ ìlọ́wọ́ ó ti fún pa إنما المؤمنون الذين إذا ذكر ká lè dára wa mà ká máa wò ó tẹ́múmì nílé mi tẹ́mi wọ́ ayà rírẹ̀ nù ayà rírẹ̀ ìlà rẹ̀ rí bó ti má ìlànà ẹ̀kọ́ sí kálukú wa ló wò ó ìnáná ni mo mi nù ó ìnáná ni mo mi nù ó tó ṣe náà ọlọ́run fẹ́ kó ẹni tí ń tó lùgbàgbọ́ òdodo sínú àwọn kẹta Rọ́jẹ́ mọ́mí ní Mùsùlùmí tòótọ́, the real Muslim. Ẹni a lè pè ní Mùsùlùmí gẹ́gẹ́. Mùsùlùmí lẹ́hùn nínú èdè lágbáwá lábọ́n pẹ̀lú Mùsùlùmí wọlé Hásìr wọ́n Hásìr. Akó nǹkan sínú nǹkan kan. Ọlọ́run ní dájúdájú bí ìnàmá ìlọ́lọ́run lómi tó rọrùn ọ̀nà táàtà máa ṣe kọ́sùrù ọ̀pọ̀ ẹ̀yà kan rẹ̀ o òní ìnàmá. ìnàmá lè mú mi nù. ọlọ́run náà ni a lè pè ní mú mi ní olódó. alábìnà ìyá lókè ọlọ. òní gbogbo ẹni tí wọn bá dàpọ̀ ọlọ́run létí ẹ̀ tọ́gbọ́n kọ ọlọ́run ọba títí tí ọ̀dọ́ kọ̀ọ̀kan ní ìlétí ẹ̀ tí ò ní tara fún. tọ́gbọ́n

yóò para mọ́ fún tí èyàn sọ rẹ̀ ní kùkùté tí ó rò pé orí kí ló wà orí di kùkùté ló wà wọ́n bá wọn tẹ́ máa wà wọ́n tún àdébì àdébì nìkan ló wọ́n tó fi wá bá ìjọ kan hanzola hanzola inú àwọn sàhábà lọ́wọ́ bá nàbì ó nílé ànábì à náà pàtàkì hanzola ya Rasulullah àńdọ́là àmà sí ní mùnáfíkì ẹwọ́n tẹ́ nípa làwọn ẹ̀mí wọ́n máa gbà lórí gbogbo wípé àwọn lọ níbi tí ọ̀dọ̀ lànà tí wọ́n gbà tí àgbàmọ́ inú sí ilẹ̀ là ń sùn sí ẹni tí ń gbà àlóbìnrin ṣe agbára sí ní ọlọ́run ẹjọ́ tí ó kú oní tó máa ń pè ní gà sí ìlú màláíkà tàbí tó jẹ́ pé ní ó pò láyé àmàlíkà náà wáwò alẹ́wẹ̀ kìí sáwọn èèyàn ẹwọ́ yìí kò sí tó fi túbọ̀ gbé ojú ogun ẹ̀sìn ló kú sí ìjọ tó gbéyàwó lọ́kẹ̀jì mẹ́kẹ́jì ogun ní adọ́là ìwọ́n ó nílọ ilé àgbọ́ pọ̀ lẹ́gbẹ́ wọ́n kò bá mi wọ́n lọ oorun àkọ́kọ́ tí ó sùn pẹ̀lú ìyàwó kèèwé tí ó náà bá rẹ̀ tí ó fi ń pariwo kókúyá wọ́n wà bomi léwẹ̀ olóbomi léwẹ̀ fún mi bí ìgbẹ́mọ̀ wẹ̀ kí ìkẹ́mí ò tún pàmì kí n má lè lọ́gún mọ́ àwọn ọmọ kẹ́jú ṣe dáadáa ní kí n má lè lọ́gún mọ́ ebi ìdájọ́ mi ń jọ kan níbi ìkẹ́jú ṣe dáadáa ó kírun sá ọ́sálámà bí sẹ́ ń sálámà sá kò sí àlámà ń dàgbàlá àtàwọn ṣe ti kíwọ̀ ẹ̀yìn bó ṣe ti dé àwọn tí ọmọ da ọmọ béèrè ó yìí gbogbo ẹ̀kọ́ tí máa ń mú nínú ọba ti sálámàtà yóò yí sọ́tún yóò dojú àwọn àǹtàbí ọ̀nìwó ló àwọn àtẹ̀síkì òun yẹn gbogbo sálámàtà ó dé ọ̀bọ̀lé nígbà ọjọ́ pélé àti mọ́sáàsì wọ́n jọ wọ́n bá ẹ̀sẹ̀ wọ́n ní kí dé báyìí ní bí mo rántí ihun kankan nínú ka àwọn mùsùlùmí tó wà wà nínú ilé tó yẹ kóhun ti há fọ́wọ́n aláìní tó wò tí ha lọ́wọ́ wò ní pé kọ́mọ́dé fún ọmọ tó sàlámà sàsálá òun tó lè gbàgbé ọ̀nà sí lọ láàrín tí ìjọ́ dáàrọ̀ pàdé ọlọ́run àrùn tí ẹ̀ ọ̀rẹ́ tí ó mùgọ̀ òbú làwọn bá ti nínú ọlọ́gbọ́n pè sí ẹ̀kálẹ̀ làbáká agbàlagbà láyé kálùkù bí bí olómi torí ayé yìí ayé tó fi lẹ̀ bẹ́ẹ̀ yẹn bí tọ́wọ́ bá kú ní òní ní òní bẹ́ẹ̀ ní tọ́wọ́ bá kọ́ pé èèyàn ní kò lè ní bóòdù dáadáa mú tó olóhùn lọ ha ẹ̀rù bá wọn

ẹwọ̀n oúnjẹ àwọn rẹ́rìn lọ́wọ́ òun tẹ́kẹ̀ẹ́ sóhun ni òun fẹ́ jẹ́ fóun ma kò tó wọn gbà tó ń jókòó tá lẹ́bí tọ́ka òun gbá nìyí lọ́dí jàmà àwọn olùbẹ̀wọ̀ lọ́rùn àwọn múmi nínú ìyẹn lálẹ́ ilẹ̀ ìlà tó kíra lọ àwọn tọ́jẹ́ pé jàmà jẹ́kọ̀ọ́ lọ́rùn lẹ́bí wọ́n wájú láti kúlóòpù ọkàn wọn máa ń bẹ̀rẹ̀ bí ìgbà pẹ́lú ìsinmi kúrò sọ́là ní tí mo nínú tí mo fi ríra ló fẹ́ mo ti di mùnáfíkì ah, àdébì ní ó da amáyé bẹ́ẹ̀ náà sáà pàtàkì tó o bá ti wà lọ́dọ̀ àwọn ìyàwó fún òpin ọmọ bá wọn ṣàwàdà èmi náà máa bá ìyàwó mi ṣàwàdà ìjọba ṣeré ṣùgbọ́n sáà pàtàkì ni tọ́ba ti dàtí kó tọ́lọ́ àìsàn lábẹ́bí ó ti dé kàánà wúlà yàrá ìbùdà bí màtí ò dáwà mọ́ nígbà tí ọmọ wa tó bá ti gbọ́rùn olùdíje nígbà tí ọ̀dà wa máa ní ọ̀tọ̀ ní máa lọ kiri lágbàlá. alábìnrin ìdá lórí ọ̀gbọ̀n láwọn ìwọ̀n wà ní láti kó lọ́rùn. bẹ́ẹ̀ ló dá tẹ̀lé ọlọ́dẹ àtàkẹ́ tó ti máa ń gbómi. Ah. ọkàn tí ọ̀gbọ̀n rí ní. wà ní láti kó lọ́rùn. wọ́n lọ́ má bà jọ ìgbàgbọ́ nu èmi àti ẹ wa nínú dígí tọ́lọ̀ ń gbé tí a tàbátí àtàtúnṣe ohun ìbùkún ní fún á pé ti torí kọ́lọ́hún fẹ́ràn wáyé àwọn mí ọ̀sí ẹ̀ mà kọ́lọ́hún rárẹ̀ bí kàkà níṣẹ́ débi bàbá àkọ́ ojú etí ànábì bẹ́ẹ̀ bá tẹ́rì ìdìnà tó ebi wọ́n sọ fún yìí ìtẹ́jú mo tẹ́jú wọ́n sọ sí mo nílọ ibi tí ó ti jìnà ní lẹ́kìtì mẹ́wọ̀ ló fi jẹ́ pé èyí táwọn sí ọlọ́run ń yàn lé alóríyìn sí òun dálẹ̀ ẹ̀yọ̀ máa bẹ̀ lọ́nìí gbogbo ọgbọ́ wèrè ọkọ̀ wèrè tọrọ ti ní káwọn àfa àwọ̀ káyé kò ma lẹ́nu fẹ́ máa káyé yìí. gbogbo àdó àtàwọn bàbá ti lánàá kọ́kọ́rọ́ tó ti fi parẹ́ tó ti gbé súnà àdébíga. wọn máa pa ìtàn mi ní ìnáwó wọ́n gbé tó tàbí ó ti ti tàṣẹ ó ti tà wọ́n kọjá mi kan lọ́nà olúbọ̀ tó olùdẹ́sà àti àti ọkọ̀ ọlọ́sà kàlẹ́ ọ̀rẹ́ ìfúnẹ́ ẹ̀ ẹ̀ tẹ́lẹ̀ ní ọlọ́sà kàlẹ́ kò fi ń bò dágbó àwọn náà ti tàtà àwọn jí nílé àwọn lọ́wọ́ mi yóò náà mi sì lò pé táǹsọ ìkárí ayé ni ọ̀nà wọn ti gbé sórí íńtánẹ́ẹ̀tì ti lọ ọlọ́wọ́ mi

òun mọ́ bá ọba dà lọ ibi ó ti bẹ́ẹ̀ rí ajá ọjọ́ kẹta sí ìdá ìgbé hànú. oríire ni fún agbègbè òkè ani ọlọ́run fẹ́ràn wa ìlànà ló darí àwa síbi ó darí wa sí yìí. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وعلى ربهم يتوكلون àwọn olùgbàgbọ́ òdodo tòótọ́ ọlọ́run ni a máa bá dúó wọ́n bá gbé ohun tó lédé wọ́n bá dúó wọ́n ló wá ìgbà lèyàn máa ń mà kẹsẹ̀ bá dín nǹkan nù láàmú olùgbàgbọ́ lóòtí àdánwò èdè àwọn alọ́gbàgbọ́ ọ̀dí gbàgbọ́ ó ti gbà ọba gbé dé torí ìdánwò ìgbàgbọ́ ìlàdánwò ìdánwò ìgbàgbọ́ náà pé èèyàn ọ̀hún sọ wọ́n sọ bí ọba náà gbàgbọ́ ṣàlàyé ìgbàgbọ́ rẹ̀ pa ọ̀pá kábí ó lè tó bí tó bó tọ́yẹ̀ nígbà látọ̀ gbà pé lóòótọ́ mọ́mìnira. wà á láàárọ̀ bíi

sàkójúdénú ààrẹ àyúwọ̀ yẹ kọ̀ọ̀kọ́ ọ̀dẹ́ni tí ó ń gbé kiri ibò míì ó ti wà lọ́dọ̀ ọjà nǹkan òní tí ìṣe ọdún nǹkan tó ti lọ́wọ́ bá ti bẹ̀rẹ̀ náà ní kò sí kankan bá ti bẹ̀rẹ̀ náà ní kò sí kankan lára ti gbádùn ẹgbẹ́ ti ẹ̀ níwò ní pé èèyàn má kírun lórí òkè àbíyó wọ́n ń wú ọlọ́run wọ́n ní wò kírun bẹ́ẹ̀ ẹ̀ á má kírun bẹ́ẹ̀ wọ́n bá rú lọ nígbà tí òsì ọlọ́run ló pamọ́ fóun ló ní gbogbo ẹ̀ ìdí ń sọ ẹni ó fi kàn lọ́lọ́ èyí tó ń tèmi ẹni ó fi kàn mí lọ́lọ́ ẹni ó sì lè mú kó bẹ́ẹ̀ náà ní sáni ọlọ́ni bẹ́ẹ̀ yẹn bá dúró ó lè dá ọtọ́ bọ́mọ èèyàn lọ ó lè dá padà àti lọ́pọ̀ ìlọ́pọ̀ tí ó dá padà fún yàn ó lágbára ọlọ́run lágbára ẹ̀ ọ̀sán lè tí ó lè gbà dí àdánwò fún yàn kò sí ẹgbẹ́ ó ti di ẹ̀yún ó ti ọlọ́run láàbò ní gbogbo tá a gbà lọ́wọ́ ẹ̀ wà mí tàn. ọlọ́run ẹnìkan ọ̀rọ̀ mi ń pè ó ẹnìkan ní ṣe ta ló sọ ẹni ọ̀rọ̀ ara ọ̀rọ̀ ara jẹ ẹ̀kọ́ òye bàbá wa lè ṣe èèyàn níbi ọmọ àlọ́yọ́ wa tí kò ti pàlọ́ ẹ̀kọ́ náà mọ́ ọ̀rọ̀ àdìgbọ́ nǹkan ní sọ ọ̀rọ̀ ara jẹ ẹ̀kọ́ òye kò lè yanjú kẹ̀kẹ́ nú ọ̀rẹ́ nítorí ẹ̀ bá bá ilé rẹ̀ ọlọ́bí ayúbù kẹsẹsẹ fọ́nà ọ̀rọ̀ ọba yóò mẹ́ta ní àjò ìtọ́ ọ̀sẹ̀mí lọ́rùn lọ́pọ̀ bá mi mi yìí wà ń ta ara mọ́ ní ìkọ́bálẹ̀ ẹni ó lè dá líle padà dẹ̀rọ̀ ó nìkan ní lọ́rùn Ọlọ́rọ̀ ọmọ mi rẹ̀ rú mi, ẹnìkan ò ní mọ̀ mi, pè mí kí mọ́ dàrú. Ọlọ́run ní kò ti mọ̀ ní ìtẹ̀jẹ́ múnára, àwọn ọlọ́run lọ ọlọ́run wà yúrà. Ètì sílẹ̀, ọlọ́run nílẹ̀ àyúbọ̀ ọdá mímà. Ìfẹ́ ìjọ́ mí lẹ́yìn lọ tí ọ̀lágbẹ̀rẹ̀ ọ̀lágbẹ̀rẹ̀ ọlọ́dún lọ fún ọgbẹ́ àtúnfún wọ́n mi sàrọ̀ tẹ̀gbọ́rọ̀ náà ẹ̀yin ní màmá dẹ̀ wù wàbá kẹgbọ́rọ̀ pé ọba tí ń pè ní gbogbo kẹgbọ́rọ̀ máa dá lọ́rọ̀ wa máa dá òkí o tí bá ti ń dá tọ́ọ̀rọ̀ adáwò ẹ̀sùn ìdá ẹ̀sùn ìdá wọ́n ṣe ń ní kọ́tí alọ́dínà kákẹ́ àyà yìí bí ẹ̀ ẹ̀sùn ìdá wàyí dáa tó lè yẹ kàrà lẹ́yìn máa yà tó ń wò ó ìlàkọ̀kẹ̀kẹ́ sọ́lọ́run nínú rẹ̀ sí ni àtẹ̀wọ́kùnrin alàlá ìbọ́lọ́dúó nínú rẹ̀ sí ni iṣẹ́ èèyàn fi ń sin ọlọ́run ọ̀pọ̀ ìpáyà nínú rẹ̀ sí ni ẹni tó bá wá nígbàgbọ́ tọkàntọkàn gbogbo ìgbà aláàrọ́bìnrin yàtàwà dánú ọlọ́run wọ́n bá dùn mo ti gbìyànjú mo ti jẹ́ lọ́lọ́run bá kó owó yóò lè ẹ̀wọ̀n yẹn jẹ́ ti fi táyé ti tó ti tó ti fi dáhùn lójú ọ̀nà kó fẹ́ lọ lọ́rọ̀ wọ́n tẹ̀ wọ́n dé wọ́n jẹ́ wọ́n

t'ọba bá kù díẹ̀ tó sọ́dẹ̀ ọlọ́wọ́ dáyẹ̀ á sì kí jẹ́ òtò pọ̀ rẹ̀ èmi pọ̀ láyé káàkiri rẹ̀ ọmọ yìí yóò kú olóòtú ọlọ́wọ́ ọ̀sọ̀ tó ewa tí ó fi jẹ́ yóò kú olóòtú kan náà

bàbá ṣẹlẹ̀ sí ilé àwọn onílé àwọn nǹkan ìlàwọ́ ọlọ oṣù òwú ọlọ ẹlòmí àwọn ọmọ dídú lọ́lọ́ owó ní ẹ̀wọ́ láwọn máa pẹ̀tùpẹ̀tù ọ̀pọ̀ lè yàrá wọn òun náà tó máa ṣe kòkárì òun náà kòkárì mọ́ dájú òun ọ̀dọ́ aláwo níjọ́ tó jọra wọn ọ̀jọ́ra wọn

ṣùgbọ́n tó ọ̀nà kọ́ lè jẹ́ bá ah, àwọn ilé òkèrè tó dáwà máa ń sè àìmọ̀jì àtẹ́sí pápá òdà ti ṣiṣẹ́ fún orí orí ẹjọ́ orí náà rí ìdí mẹ́lẹ́dọ́ ẹbí wọn sọ kan fún yín ní àwọn táwọn ọlọ́mọdé tó súnmọ́ mi tó súnmọ́ mi ẹni bàbá òun wá ó ní ọmọ gbogbo lọ́wẹ́ lọ́la bẹ́ẹ̀ ni pé tààlà pé mùsùlùmí gàgà. ọlọ́sọ àjọlá. àmìyà. bàbá yìí wá ń sọ bá nàbì alẹ́bí nílẹ̀ bàbá ẹbí ò ṣé ń bá kọ̀kọ̀ ṣé ń bẹ̀rẹ̀ kọ̀kọ̀ ṣùgbọ́n ẹgbẹ́ ọlọ́dún ọlọ́dún ẹ̀ padà tó máa ti là áwúlá wọ́n là á fún wàtà ìlà ìlà. kí làbá lókè láàmà láàárọ̀ àlàfo àtàlù gbogbo ká bá bàtà bàtà tá a kó lẹ̀. ó lè má bá tó mi ọlọ́ tí ń gbé. tó gbà pé a àbá ògùnà tó tún sọ fún ọ pé ọ̀gbọ́dọ̀ tí yóò gbà lọ́rẹ́ o. ọ̀gbọ́dọ̀ kálẹ̀ lọ́wọ́ tó ń gbé jápàdé ọ̀hún. adájọ́ ìnáwó ọba wọ́n bọ́ ọba ti tí wẹ̀ mọ́ wọ́n dada nù wọ́n wà láyé ló lè dá kọ́kọ́rọ́ ẹ̀dùn mọ́wọ́ ló wọ́n gbọ́dọ̀ bọ́ wọ́n lọ máa tó kọ́ bẹ̀ ń kí ń kí ń la ọ̀ ọlọ́mi ìtawà ń bá kiri wọn. bàbá yìí ti lọ wí ó wí láhàúlà wà láhùwọ́sà láhàúlà wà láhùwọ́sà. ṣé bàbá wà lọ ẹgbẹ́ o ọlọ́run fẹ́ wò gbàgbọ́ díẹ̀ náà ọmọ òde ó bẹ̀rẹ̀ ẹ̀dẹ́ àgbọ́ àdébẹ̀ ẹ̀dẹ́ náà gbà tí ò sí gbà ọgbọ́dọ̀ káàrẹ ó tún máa pé ní ọgbọ́dọ̀ pé nígbà tí mi náà ga olùkọ́yàtọ̀ lẹ́ẹ̀dẹ̀ sásìkò ní kẹsẹ̀gbọ́ tó wí kẹsẹ̀gbọ́ kọ̀ gbọ́ ọba tó ń pè láàrúṣẹ̀ gílù ń sáwọ́ àìsàmì tí ẹ tó ń wí kò sí tèmi lọ́rọ́dún ẹ̀ àwọn ọ̀rọ̀ tẹ́lẹ̀ ẹ̀rí jà lọ tọ́lọ́mọ òdíbàwò tí tí ẹ tó ń wí kí wọ́n bọ́ wáyọ̀ ọjọ́ wí lẹ́ẹ̀kan náà kò dín kan lọ́pọ̀ gbogbo ẹ̀ lọ́gbọ́ gbogbo ẹ̀ lọ́lọ́gbọ́ láńṣẹ́ kí ló ń sàmà á àsàmà ẹ̀ bàbá ìlọ́bá náà bí pé ọmọ yíwọ orí ẹ̀rí àrẹ́bí ní ètẹ́mi wà ní pé ẹni tọ́mọ ní ọ lọ́lọ́ òyìnbágbára tó tó lè mú jáde ìjàgbọ́rọ̀ ọlọ́rọ̀ lọ́mọ wílá áwọ́lá láàárọ̀lá wàlá ààbòrò ìlàbẹ̀ ọmọ bàbá àti sílẹ̀ tí wọ́n fẹ́ òṣìṣẹ́ yọ padà lọ́yọ̀ lọ wọ ẹgbẹ́ àwọn owó tí ìgbóná tó ẹ̀ mọ́ra ẹ̀ mọ́rí ẹ̀ àwọn ti rọ́ nù ọyọ owó tó kọ́kọ́ wọ́n jáde àwọn eléyìí àpò òun ọkọ̀ wọn tọ́lá àjọ ṣe bákan náà yọ̀dà wọn. Ah, ó sì wọ́n bẹ́ẹ̀ pè sí àbí wọ́n bọ̀ pé yọ́ padà tó lọ pọ̀ sínú tó lè lọ́lọ́ gba yọ́lọ́ gbẹgbẹ́ tó ju ètò wà lọ́wọ́ ẹ̀ lọ. tàbí kókó wọn tó lọ bí àwọn àgbà eh, àwọn àgbà á tó lọ bí á sálẹ̀ àgbà yà àgbà tí ó tó lé táwọn èèyàn ń dá fún sábà gidi àgbà máa ń kó ọmọ kéékèèké mọ́ra lágbàárí àbẹ́ẹ̀kọ́ àgbà gidi kí wọ́n máa ń sáfò bàbá yìí náà ti lọ tọ́rọ wọn nígbàgbọ́ àwọn mùsùlùmí tó tọ́nu ọmọ oníbàbáwí tó tún wílá ìlà àháúdá wọ́dà àfúnwà ohun tí bí ọkàdíjọ́ kan ní ìbọ́lọ́dún ó lọ bọ́mọ ti yọrù ọmọdé bọ́bá tó ògùn náà ní ẹ́sẹ̀ fún bí ó tẹ̀lé nù ọdẹ ẹrú ológun ológun náà máa tètè ẹ̀kú ọgbọ́dọ̀ jẹun kọ́mọ́gbẹ̀lá jùlọ fún ọgbọ́dọ̀ rí kankan kọ́mọ́gbẹ̀lá fún káàdì gba kágbóore kan lọ́dọọdún ìyà ni ó tún jẹ tóró wù ní ó tún fẹsẹ̀ ìyàn rílẹ̀ nínú bàjẹ́ ìyà ni ó tún jẹ lọ́dọọdún bọ́bá tẹ̀lé nù

jìbìtì òsì lè yọ síyàn ọjọ́ ilẹ̀ yà kò sẹ́ni tó dá ọ̀dá sápàlì ọ̀ká kẹ́lùkòjó kò ni ọlọ́wọ́ ọ̀dá sí apáàlì òsì kíni sí ọ̀ká ọ̀dá tí èèyàn bá kàn ṣe bí tí wòóràn òun wòóràn lẹ́nu ilẹ̀ láàrá yóò mú lè lọ́ọ̀lì àti àìdá àtàkàwó ètò pápá mi ọ̀ka wọ́n máa ń lọ́ wọn lára tí ó fi ti gbà sí gbàmú láàyè òbílẹ̀sì tí a lè kọ́ ọlọ́pọ̀ gbà wọn mú ọ̀sánú wa ọ̀sánú wa láàrin ẹni sẹ́ni bí bàbá ìwà wò pé ọmọ ẹ̀ràkúnmí lọ́mọ ìkọ́wọ̀ yìí àti ẹ̀gbọ́n nígbẹ́ tó dé ọlọ́ ọ̀lọ́ sẹ́lọ̀ bọ́ọ̀lọ́ bí ràkúnmí ọlọ́pàá àti ẹ̀bìnrin olóbìnrin mú ọlọ́dínà owó olè níṣẹ́ òun wá ń gbé ràkúnmí kan bọ̀ nínú ràkúnmí kẹfẹ́rí yìí ọ̀wá síbi tó wọ́n dé táwọn ó ti pàdé ràkúnmí lẹ́yìn tó ọmọ tẹ̀lé ràkúnmí òun lé wọn wọ padà ibi òtí lè lọ́wọ́ ọdún wípé sí ẹ̀jẹ̀ pé fẹ́ tó kó ìgbè rẹ̀ tí a bá tún rí òun wọ́n tún gbà mú ẹ bàbá òun lọ lọ́wọ́ lè fún adélé bàbá lè tó wí dáa ṣùgbọ́n mi nìkan kí mi kí mi bọ̀ ẹ wà fún ọba tàwa táwọn èèyàn máa gbọ́ ìlànà àlejò àti sàbẹ̀ nìkan mi kí mi gbé ètò fún àti wọ́n gbogbo ti ọmọ gbogbo òun tó ń ṣe tó sí ìmọ̀ bó rí ó bèèrè ìta ń ṣe yìí kí ló fi ẹ̀sìn wí sódà ká lè mọ bá lọ tí wọn bá tẹ ẹrú fún wa ẹnì kan ẹ nínú ẹ̀kọ́ rọrọ láyé yìí lọ́wọ́ àtẹ́yẹ táwọn lójú padà pé ó bèèrè kẹfẹ́ yìí wọ́n sọ fún pé ọ̀dà ọjà wọ́n bẹ̀ ọlọ́wọ́ sì fi mí jù tọ́rọ̀ pé tóun bá lọ lójú ọ̀nà òun lọ yáwó èlé ọlọ́àǹfààní ẹ̀ tó wọ́n fún lóòótọ́ pọ̀ ọwọ́ abẹ́rẹ́ lọ́dọ̀ àwọn àbá àkóní ọ̀dà ọlọ́run ti dínà sí ẹ̀ lọ́yọ́ fún àwọn ìlàwọ̀ ìlà ti bẹ̀rẹ̀ àbàtì ọlọ́run tẹ́mi ọlọ́run bá sí ẹ̀kọ́ fẹ́ nìkan tí mo sí náà kẹfẹ́ nìkan bàbá yìí bá kọ́ ọmọ ẹ̀ àti àkómi wọn rà wọn lọ bá nàbí. alábìnrin kí ló dé ọlọ́mọ mi ti dé àtúbọ̀ lọ́dọ̀ ọlọ́run àti ìdá àtúbọ̀ lọ́dọ̀. ṣùgbọ́n èyí tí wọ́n fi wá ràkúnmí lè tó rùn ní mo ti rí onímọ̀ òsè pẹ̀lú ọkọ̀ ràkúnmí tẹ̀lé pa àbí lè nínú àga. máyà sí kùhánì lè hàwà òun lè ti sọ̀rọ̀ ọmọ rẹ̀ lọ àyà kan lọ́rùn fún mi pé ẹ̀rọ ọlọ́run ló ní ẹ̀rọ ọlọ́run náà ló wá ẹ̀rọ ọlọ́run náà lè gbà bẹ́ẹ̀ ìjẹ́dínú ìjẹ́dínú anábì anábì dákẹ́ ètò gbé àìsà bí sẹ́ ń dákẹ́ ọlọ́run ti bí lọ ti bí lọ bẹ́ẹ̀ lù mí. rọ̀mẹ́ yẹ àjẹ́bí ńlá tó fi lẹ́ẹ̀tọ̀ ìbọ́lọ́rùn ló rùn tó alàdínà kí mọ́ alẹ́sọ́lájà ọlọ́ọ̀lọ́wọ́ sáà mọ̀ lórúkọ bá ti darí ọmọ àbáríkà mẹ́lẹ́ yọ ọmọ bá ti tú lọ oríire bàbá náà ni bá ti ti lọ́lọ́ fún mu adéláyọ̀ ọlọ́run ní àwọn alálẹ̀ pé ní mọ́mì ní títí mọ́ sọ ni pé ìmọ̀nà àti gbàgbọ́ tí wọ́n bá jọ wà pọ̀ wọ́n yàtọ̀ ṣùgbọ́n tí wọ́n bá jọ sí pọ̀ nǹkan kan náà ni wàlá ní kúrú asìlámù náà ìdí ẹ̀wí ni pé àtẹ̀sìlámù mùsùlùmí náà ẹ gbọ́dọ̀ sí ìpera yí ní múmìnì tẹ́gbọ́n méjèèjì lọ àkọ́bẹ̀ ó fẹ́ pọ́pọ̀ ní múmìnì ọ̀tọ̀ ní mùsùlùmí ibi tí wọ́n bá ti jọ papọ̀ oríṣẹ́ kàkà ṣùgbọ́n ibi tí wọ́n jẹ́ pé kan ládá akọ ìkejì ti wọlé bọ́dà mùsọ́bà ọ̀yẹ́ fún ọlọ́run àájẹkùn ọlọ́run أولئك أولئك هم المؤمنون حقا ẹ̀dá lápàlẹ́ máyà kàbí kàbíjẹ́ pẹ́pẹ́ láti wọlé. kàmá àfẹ́rẹ́jà kàrọ̀ bùkà mi bẹ̀ síkà. bílá hákì hákì. pẹ̀tọ́rí pé ọmọ kẹ́wù èmi wá àdùpọ̀ ńlẹ̀ káàpù yẹn ó lè tún ní àlẹ́bí àkàkájáta rọ̀bùkà ó lè tún ní làbí bó ti wọ́ ó lè tún ní bìmánà wáwù kó tún káàfù yẹn bì máa na wá wò pé wà á dára jáka rọ búka ní bẹ́tíkà. wà á bá a jáka rọ búka ní bẹ́tíkà. bìlẹ̀ ha kì í. bìlẹ̀ ha kì í. ọlọ́run ọba rẹ ni ló mú wa lọ́bì jáde kó nínú ilé nípa wà nígboro mọ́kà. táwọn kẹfẹ́ ní ìjà ọlá àmú á padà tún yàn lẹ́láyà wọn. ọba lọ síbi múùlì múùmí inú na àkọ́ àwọn ni múùmí ní òdodo pàápàá tí ò sí iyèméjì ń bẹ̀ ọwọ́ tó lè sọ wípé kàmá akára ìjẹ́kọ̀ọ́ ọgbọ́n ní àkè gẹ́gẹ́ bí ti ìjẹ́múùmí ní òdodo ṣe jẹ́ ti pàápàá bìlẹ̀ àkè gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lélẹ́yìn náà jẹ́ pàápàá tí èdè pé wọ́n lọ fẹ́ jáde àkàrà ìjẹ́kọ̀ọ́ ọgbọ́n kà níbi ìlú

ẹ̀fà sọ̀rọ̀ mẹ́ náà lánàá ọ̀rọ̀ ní bọ́bá rẹ̀ ti mú ọ jáde kàmá àkọ́rẹ́jẹ́ta lọ búkà mílíọ̀nù ìdíra òmìnira àpì bá a ti mú ọ jáde lórí òótọ́ tí èsè lórí irọ́ ìrí ànábì láti mọ́kà lọ sí ìlú kíni lọ lù màdínà wáyé nígbà bá rẹ̀ ní ìbámu ní alẹ́ mọ́ ní ní ìlà látàrí kan lọ lówó tẹ́ wá lè jáde ní tìpátì kúùkù kò lè déyàn lọ́rùn ọlọ́lápá kan ní wà ní fẹ́fẹ́ lọ pàdé wọn láti jà wọ́n lógun tí ó sopọ̀ mọ́ sí pọ̀ wáyé ogun amákanú yí lákàrí wù wà nínú àbárí kọ́ mi lẹ́nu mi níyà lákàrí wù ẹbí wọ́n jáwọ́ wọ́n fẹ́ lọ jáwọ́ méjèèjì náà tẹ́ẹ̀ ní mú kùmà tẹ́ẹ̀ ní mú bọ gẹ́ra sáwọ́kátì tí ò ní dààmú lé lórí tí ò sẹ́gun bú mi lẹ́sẹ̀ kò sí pé ìkẹ́kẹ́ sẹ́mi ilẹ̀fẹ́ wọ́n tẹ̀ tí a ní jẹ́ méjèèjì ọlọ́wọ́n sọ àjọ lára ilẹ̀ ń fẹ́ wáyé orí ìdùn lọ́rùn ayò ìpàdà kí wọ́n má sẹ́kùn kòrò mọ́kà mọ́ ó ní mo fẹ́ kí ẹ já ọlọ́run ti mo fẹ́ fánà wọ́n sẹ́kùn ọlọ́run ọ̀dẹ́ kíkẹ́ pẹ̀lú dọ́ní dọ́ní ọ̀sẹ́kùn torí ìgbàgbọ́ lọ ìgbàgbọ́ lọ òsì mọ́ tí kúkú mi tó fi ń dára ìrìn lọ́dọ̀ díá ìgbẹ̀sìn mọ́kò fi ló kọ́dọ̀ díá kọ́nà kó sí gbogbo ọba ní kó sí gbogbo àwọn tí wọ́n ń ta òsáájí tí wọ́n pè látà ọlọ́ọ̀bá ní kó sí ẹnú ọba yìí ṣe pé kò kan ní ń gùn án ìwọ ló kú gbé ẹdẹ́bẹ̀ ọlọ́run bá ní yíra padà sí dáadáa kámọ̀ kìí hmm, ọba ní yíra padà sí dáadáa torí kò sí sápá rí ọ̀ká kò sí tí ò lè ṣe èyí tá a tọ́ ọlọ́run yóò sí aláfàá adúpẹ́ arójú ara ìgbọ́ torí amàrójú ara ìwí torí jálẹ̀